ṣé sọ̀làtò lè fàájì ní àjùlọ ọlá lórí àlùkùránì alápọ̀lé ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà sọ̀làtò lè fàájì ó ní àjùlọ ọlá lórí àlùkùránì àmọ́ ní ọ̀dọ̀ àwa mùsùlùmí àlùkùránì kò ní akẹgbẹ́ alukur'ani sì ni ó ní àjùlọ ọlá ní gbogbo ọ̀nà àlàyé ọ̀rọ̀ nìyí nínú mọ́tínú jawahirul maani àtẹ̀jáde kìíní volume one page one thirty six bákan náà nínú jàwáhìrù lè máa ní àtúntẹ̀ kínní volume one page fifty seven ìjọ tìjáníyà sọ pé ṣéèrù ahamada tìjáni sọ pé wàtáàdìlù sọ̀láàtò lè fàtìhì nínà lè kùrọ̀ áání sítàtà àlàáfíà mọ́rọ̀ sọ̀látù lè fàájì ó sì tún dọ́gba sí kíké àlùkùránì nígbà ẹgbẹ̀rún mẹ́fà six thousand times ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ ní òdiwọ̀n ìgbà tí a ti fúru lẹ̀ pé sọ̀látùl fàájì kì í ṣe ọ̀rọ̀ àlọ́ọ̀rọ̀ àti pé ẹnìkan ló ṣe àdáhùn rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ ẹ̀dá kan ni báwo ni ọ̀rọ̀ ẹ̀dá kan ṣe fẹ́ ní àjùlọ ọlá lórí ọ̀rọ̀ àlọ́ọ̀hùn nígbà tí kò sí àdíìsì ànẹ́bì tó ní àjùlọ ọlá lórí àlùkùránì. báwo ni ọ̀rọ̀ ẹni tí kò tó àlẹ́bì ṣe fẹ́ ní àjùlọ ọlá lórí àlùkùránì alápọ̀lé ẹ jẹ́ kí a ka àwọn àyà méjì wọ̀nyí kí a fi lè mọ bí àlùkùránì alápọ̀lé ṣe ní àjùlọ ọlá tó. lórí gbogbo ọ̀rọ̀ mìíràn. Súra Al-Isra Quran seventeen aya eighty eight. Allah subhanahu wa ta'ala ó sọ pé kúlì ma ní tàmá àtìlẹ́ jẹ́ على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعدهم لبعد ظهيرا sọ pé dájúdájú tí àwọn ènìyàn àti àlùjànnú bá parapọ̀ láti mú irú àlùkùránì yìí wá wọn kò lè mú irú rẹ̀ wá. apá kan wọn ìbáà jẹ́ olùrànlọ́wọ́ fún apá kan. áyà kejì ó wà nínú súra alhashir quran fifty nine áyà twenty one. Allah subhanahu wa tààlà, ó sọ pé. لو أنزلنا هذا القرآن على جبل